abiyamọ àgbàjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ bí àwọn Yorùbá ṣe máa ń wí ìyá tí ó ṣe wípé ó ní ìfaradà lọ́dọ̀ bàbá tó bí mi tó ṣe wípé gbogbo nǹkan tí mo dì lénìí agbára Ọlọ́run àti ìfaradà màmá mi ni kí Ọlọ́run bá kí ó jọ kí ó bá mi tún màmá náà ṣe. ẹ mo dúpẹ́ lẹ́yàwó mi lọ́pọ̀lọpọ̀ pé ó kó àfaradà ó kó àforítì nílé ọkọ tó wà ó dẹ̀ sin ìyá mi ó san ẹbí ọkọ ìsìnkú mọ̀ kí ó kú iṣẹ́. ayọ̀ mi pọ̀ Justina lórúkọ ẹ̀ bàbá ẹ̀ ọmọ Àfọlábí ni so òun ló ṣe iyebíye jù sí mi báyìí báyìí. ẹ mọ̀ọ́sí mi ó ṣe iyebíye sínú ayé mi torí pé ó bí mi sáyé ó jẹ́ kí n wà lọ́jọ́ ìní so inú mi dùn gan láti yìn wọ́n lọ́pọ̀lọpọ̀. ah ìyàwó mi ló ṣe iyebíye inú ayé mi ju o àti àwọn ọmọ mi lẹ́yìn ìyàwó mi àwọn ọmọ mi náà ni kò sẹ́yìn ọkàn mọ́. ìwà jẹ́ kan lára nǹkan tí mo nífẹ̀ẹ́ sí nínú ìyàwó mi ọ̀ lára ìyàwó mi ó jẹ́ ẹni tó níwà tó dẹ̀ nírẹ̀lẹ̀ ẹ ó dẹ̀ ó bíútì níwọ̀nba ó rẹwà níwọ̀nba tiẹ̀. wọ́n ń dúró tì mí nígbà tí ìgbà tí mo bá fẹ́ rí wọn wọ́n ṣèrànlọ́wọ́ fún mi nílé wọ́n ṣèrànlọ́wọ́ fún mi lóko wọ́n dẹ̀ tún ṣèrànlọ́wọ́ fún mi ní ìrìn àjò. obìnrin tó ṣe iyebíye nínú ayé mi lákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni màmá mi tó bí mi sáyé lẹ́yìn màmá mi ìyàwó mi ló dẹ̀ tún kàn. ìyàwó ẹ báwo. ọjọ́ ẹ ẹ òun náà yẹ kí n pè ẹ́ ń mo wà ní Orísun wọ́n ní kí n pè ẹ́ wọ́n béèrè pé ta ló ṣe iyebíye jù sí mi mo lè ní tẹ́lẹ̀ ìyàwó ìyá mi ni pé ṣùgbọ́n lọ́wọ́ yìí ìyàwó mi ni wọ́n á ní kí n kí ẹ pé happy international women's day so ìmọ̀ á ní kí n kí ẹ pé wàá pẹ́ fún mi ẹ kúrọ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta báwo lọ́jà ìyá àjọkẹ́ ló ń sọ̀rọ̀ yes ma yes ma ṣáájé wa. mo ní kí n kí ni màá pè yín padà mo ẹ ṣé o ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ jèrè wa lágbára ọlọ́run yes ma. hello báwo ṣé o ti délé. ọdún náà there is a program tí mo wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí so wọ́n wá ń béèrè ìbéèrè kan pé obìnrin wo ló ṣe iyebíye tì mí láàyè mo ní màmá mi lẹ́yìn náà ìwọ tún ni tí wọ́n á ní pé kí n pè láti lè dúpẹ́ mo dúpẹ́ ribiribi lọ́wọ́ gbogbo ipa tó pé nínú ayé mi ọlọ́run bàbá mi dá ẹ sí fún ẹ àágùn lẹ́mí fún ẹ mo wà lórí prógráàmù ni lórí prógráàmù ni ọlọ́run á dá ẹ sí fún mi àjọ pẹ́pẹ́pẹ́ fúnra wa nínú ọlá nínú ọlà nínú àlàáfíà pẹ̀lú ògùn ọlọ́run mo ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀. látara bẹ́ẹ̀ mo ṣe wá dúpẹ́ fún gbogbo àwọn abiyamọ pátápátá láti ọ̀dọ̀ ìyàwó mi àti gbogbo àwọn abiyamọ pátápátá tí ó ṣe pé wọ́n jẹ́ abiyamọ òdodo ní ilé ọkọ kí ọlọ́run kí ó jọ kí ó tún gbogbo wọn ṣe. gbogbo obìnrin rere àti tó tún gbìyànjú káàtó fún aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. obìnrin rere wọn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ayé o nínú ayọ̀ àtàláfíà. mo kí gbogbo obìnrin happy international woman day. happy women's independence day. gbogbo obìnrin all over the world a kí yín àmọ́ rírè gẹ́gẹ́ bí ọkùnrin ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.